فليتفضل مشكورا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله ọpẹ́ ni fún allah subhanahu wa ta'ala ọba lágbára a lè ṣe lórí gbogbo nǹkan. alhamdulilayi. ọba yìí náà ni ó dá gbogbo nǹkan òun náà ni ó sì gbé gbogbo nǹkan kárí ètò. Hmm. bí a bá ń sọ̀rọ̀ ilé gẹ́gẹ́ bí atọ́kùn bí wọ́n ṣe ti síta fún wa à ń sọ nípa àyè kan eléyìí tí gbogbo ohun tí ń ṣe àwùjọ tó ti fẹ́ jáde hmm. tá a dẹ̀ ti fẹ́ ṣe ìpìlẹ̀ rẹ̀. ìsọ̀rọ̀ nípa alé ìsọ̀rọ̀ nípa àwùjọ ni hmm. ìsọ̀rọ̀ nípa àlú ìsọ̀rọ̀ nípa ìjọba àpínlẹ̀ ìsọ̀rọ̀ nípa ìjọba ìbílẹ̀ ìsọ̀rọ̀ nípa ìjọba àpapọ̀ òun lọ̀rọ̀ lé hmm. nítorí pé gbogbo nǹkan yóò máa padà síbi ìpìlẹ̀ àwọn Yorùbá wọn a ní amúkún ẹrù ẹ̀ wọ́ olókè hmm. ni wọ́n ń wò wọ́n bàbá wí nǹkan nípa ipò tí ayé wà lónìí ọ̀dà ni tàbókù díẹ̀ káàtó gbogbo ọmọ padà sínú ilé. Hmm. inú ilé nìpìlẹ̀ gbogbo nǹkan nítorí gbogbo ẹni tí ń bẹ lónìí gbogbo nǹkan dá fún láǹfààní kó ronú kan pé ibo ni mo fẹ́ gbé hmm. ibo ni bùgbé ètò ọlọ́run lórí gbogbo ẹ̀dá

wabawa'na fil ardi tattakhidhuna min su'uliha qusura ọlọ́run láwọ̀ ọlọ́run afúnyín aṣọyín ka orí ilẹ̀ ayé tẹ́ wá mú níbi ilẹ̀ pẹ́tẹ́rẹ́ ilẹ̀ pẹ́tẹ́rẹ́ ilẹ̀ ẹ̀ ń mú ààfin ibùgbé ẹ̀ ń mú látara ẹ̀ watattakhidhuna al-jibala buyutan ẹ̀ sàrònú kẹ́pẹ́ bọ́lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ mú látara àpáta ẹ̀ fi ń ṣe bùgbé ọlọ́run fẹ́ ká mọ̀ pé dẹ̀ra kan tó tóbi ni kéèyàn rí bùgbé. ọlọ́run ní fàtíkùrú àlà Allah. ọlọ́run ní mm-hmm. gbogbo ọgbà ẹ máa rántí ìdẹ̀rẹ̀ èmi ọlọ́run tí mo ṣe lẹ́yìn lórí. Mm. irú ọ̀nà téèyàn gbà rí bùgbé rẹ̀ ètè èèyàn rí kó mú kó fi ṣe bùgbé ọlọ́run wá fi tẹ́lẹ̀ ọlọ́run ní ò mm-hmm. gbà rí ìtumọ̀ ni wípé ibùgbé ohun tó ṣe pàtàkì ni hmm. gbogbo ohun tó dáa lórílẹ̀ ayé lónìí látara ibùgbé omi yẹn gbogbo ohun tó kù díẹ̀ káàtó látara ibùgbé ni. Hmm. òun fi sọ fún Musa náà. nígbà tí Musa àti Harun bí hmm. wà àtàwọn èèyàn rẹ̀ Misra. ọmọnìyàn ò lè máa rìn kiri láì níbìkan tí ó fi ṣe ibùgbé hmm. ìpàtàkì ilé nìyẹn ọlọ́ọ̀ni ẹ lọ mú ibùgbé yín sílẹ̀ Mísírà kí lọ́lọ́ tó wá fẹ́ sọ fún wa ipò tílé máa wà rí ọlọ́ọ̀ni lè tẹ́ẹ̀nì gbọ́dọ̀ táwọn tara rẹ̀ máa burú o yóò hmm. ilé tiyín gbọ́dọ̀ jẹ́ ibùdójúkọ tẹ́pẹ́ táwọn èèyàn bá ń wá wọ́n máa tinú ilé yín mú dáadáa jáde. kí dáadáa kó lè tàn ká láwùjọ kí lọ́nà tó fi tẹ̀lé ọlọ́ni wa aqimu ssalat. Eh. ẹ máa gbénú ilé ẹ máa gbé àgbékalẹ̀ ìjọsìn fún mi ọlọ́run. ó bẹ̀ yí pé pàtàkì ilé òun nítorí ká máa jọ́sìn fún ọlọ́run. ọlọ́run ẹ máa gbé bẹ̀ kírun wa bashiril mu'minin. Hmm. gbogbo ẹni tí n ta fi rán ọ tó máa ti àyè tá a bá fi ọ́ sí máa sọ fún wọn tí wọ́n gbàgbọ́ tí wọ́n tẹ̀lé ọlọ́run rẹ̀ Musa fún wọn nírò òdùnnú hmm. fún wọn nírò òdùnnú kìí sọmọ nìyẹn nìkan lọ ibùgbé gbogbo dá ló ní ibùgbé tiẹ̀ ẹ kọ́kàn máa ń fokí lásán hmm. òun náà níbi kan tí ó lọ tí ó lọ bá sí hmm. níbi tí ibùgbé tó pàtàkì dé bẹ́ẹ̀ lẹ́ẹ̀lẹ́ranko náà kájọ sí bó ṣe ihò òní yọ gbẹ bó ṣàpáta òní yọ lọ kónú ẹ kálukú lọ́lọ́run ti gbọ́n láti fi mọ ibo là á mú níbùgbé ẹni ó fi dórí kòkòrò ẹgbà tọ́lọ́run ọ sọ̀rọ̀ yín Ọlọrun ni wà ó ha rabbuka ila nahal ọlọ́run láwọ ọlọrun la fi mọ oyin amísí ni àjẹ́ ọmọ pé kí ni ànitẹ́kìrì minali jibali buyuta. wa akbar. tí wọ́n bá mú bùgbé tiẹ̀ lọ mú lára òkè mú lára òkè bókè ọba tuntun wàmínà ṣẹjar. Hmm, lára agi. lọ máa mú lára agi. Allahu akbar. kó o fi ṣe bùgbé rẹ gbẹlẹ́wọ̀n ọba wa wàmímá yahrushun. Hmm. gbogbo ntí àwọn èèyàn yahrushun gbogbo aba, gbogbo pèpele táwọn èèyàn ń òrùlé àwọn èèyàn lọ́lọ́ni ọlọ́ni máa mú bẹ́ẹ̀ lọ́ máa mú ní ibùgbé fi yé wa wípé ilé ó ṣe pàtàkì pàtàkì ẹ̀ ní pọ́lọ́ subhanahu wa ta'ala ó ṣe níbi tí èèyàn rárá bí èèyàn bá lọ tó bá bọ̀ ọdọ̀ rẹ̀ yẹn káríbì kan tí àwọ̀ sí tá a fara rọ sí òun fi sọ fún anu suratu nahal àyà àdọ́tẹ̀ mm. ọlọ́ni wallahu ja'ala lakum min ọlọ́run lémi ni mo ṣe lé yín ní ìrọra sí ibùrọ̀ ara ẹni sí wọ̀jà alẹ́lẹ́kùn mi jòlóde ní alẹ́ àmì bùyóòtà ni ọlọ́run ni mo tún mọ yín ẹ máa ń mú lára awọ awọ àwọn ẹran ẹ máa fi ṣe lé yín owó lónìí ọlọ́run tún yín ẹ máa tún mú kẹ́ ẹ lè rí ibi tí ẹ máa fararọ sí lọ́jọ́ tí ìta bá le àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tí ń júwe pàtàkì ilé gbígbé tàbá wọn sọ̀rọ̀ nípa alé àti bóun ilé mùsùlùmí bó ṣe yẹ kó rí bó ṣe yẹ kó rí hmm. tí ó fi lè ṣe àǹfààní fún àwùjọ ẹ̀sìn wa ó béèrè lọ́dọ̀ ọmọnìyàn láti rí wípé òun ṣàgbékalẹ̀ ilé pàápàá mùsùlùmí ní shaklan wa ma'nan ní rírí tá a wò báyìí gbogbo àtà bá rí lé ó yẹ kárí tá a fi máa mọ̀ wípé ilé yìí o ilé mùsùlùmí ni ní tìtorí àgbékalẹ̀ rẹ̀ gbọ́dọ̀ yàtọ̀ tọ́ra níyàn tí mùsùlùmí fi kọ́lé ó yàtọ̀ sáníyàn tẹ́lòmíì tí ò rí bẹ́ẹ̀ tí yóò fi kọ́lé tiẹ̀. àníyàn pé èèyàn fẹ́ gbébẹ̀ máa sin lọ́hùn láti fi tún àwùjọ ṣe òun ló yẹ kọ́mọnìyàn tá a pè ní mùsùlùmí òdodo kó fi kọ ilé rẹ̀. ìtumọ̀ ni pé gbogbo tí ó bá yóò ronú pé báwo ni mo ṣe fẹ́ kọ tí ó fi mú àníyàn yẹn tí ó fi mú jáde. a máa ráwọn nǹkan tílé náà kó sínú kò gbọ́dọ̀ mọ́ láàyè ibi tí wọ́n mọ̀ láàyè ìjọsìn. ṣákìlà nìyẹn gbogbo àtà bá ń mú gbogbo nǹkan nínú ilé ní ṣákìlì ní structure tá à ń gbé kalẹ̀ wípé eléyìí rèé a rí master bedroom a rí dining room hmm. a rí library nínú ilé náà ni a rí sitting room kódà a rí visitors room hmm. àbí gbogbo ẹ pé a gbọ́dọ̀ mọ rí ilé ààyè tọlọ́run lé mùsùlùmí. lẹ́yìn ó ti máa fi Ọlọ́run ọba rẹ̀. mùsùlùmí ò gbọ́dọ̀ mọ láàyè tọlọ́run. Ah, ah, Allah akbar. àgbékalẹ̀ ilé lọ́dọ̀ mùsùlùmí ó hmm. gbọ́dọ̀ yàtọ̀. Allah akbar. tó bá lọ́rùn tó lè yọ ibi gẹ́gẹ́ tí ó pè ní masalasi táyé bá gbà bẹ́ẹ̀ hmm. ibi báyìí o àfilẹ̀ fún masalasi. yóò máa jẹ́ mọ̀sọ́là fún. láti máa kírun ó fi dáa jù. báyọ̀ bá wá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ tí ò lè rí yàrá kan yọ pé àmọ̀ yẹn náà fìlà nínú yàrá yìí á fi máa jọ́sìn fọlọ́ ọyẹ kọ́ láàyè nínú pálọ̀ ẹ̀. lẹ́gbẹ̀ẹ́ kan lẹ́gbẹ̀ẹ́ kan táwọn ọmọ rẹ̀ ọ̀dà mọ̀ wípé ẹ má tẹ̀bẹ̀ yẹn girigiri ibi tí dáàdi ti máa sin lọ́ọ̀nì. bílẹ̀ mùsùlùmí ṣe rí rè. Allahu Akbar. ṣakilan lágbèkalẹ̀ Ọ gbọdọ jẹ ohun tí yóò máa wà ní gbogbo ìgbà ní mọ́tótó ẹ béèrè torí pé bẹ́ẹ̀ láti fẹ́ mú un tọ́ da jáde kò gbọ́dọ̀ tí ọ máa jẹ́ ẹ̀gbin ní ti torí wípé bí bá ń jẹ́ ẹ̀gbin ní tí ọ máa jáde ńbẹ̀ ni ọ máa jẹ́ hmm. béèrè lọwọ wa gbọdọ jẹ́ ààyè tá a ti máa wá tá a máa wá lùbáríkà sí ní gbogbo àti la máa ń gbà wá lùbáríkà fún ó bẹ̀rẹ̀ lórí pé tíwọ̀ gan bá jáde ó fẹ́ wọlé bí ó bá sì yẹn nulẹ̀ mọ̀ pé kò sí yẹn nulẹ̀ hmm. sálámà sínú ilé òun sínú ilé yẹn. ìyóò lè mọ̀ gba ilé mùsùlùmí. àlùbáríkà ọlọ́run yóò máa tara gbólóhùn tó wí yẹn yóò máa tara rẹ̀ sọ̀kalẹ̀. tálùbáríkà bá sì ń sọ̀kalẹ̀ sínú ilé yìí yóò máa sọ̀kalẹ̀ sí àwùjọ. Hmm. òun lọ́lọ́run subhanahu wa ta'ala ní suratu nur àyà ọ̀kọ̀kànléní ọgọ́ta ló fi pa wá láṣẹ pé bẹ́ẹ̀ bá wọnú ilé yín fasallimu ala anfusikum ẹ máa sálámà síra yín má pé wọ nìkan ni ẹ sálámà sí kíni sàrà yín ara tá à ń retí nu aṣọ́jú ẹ̀dá anabi Muhammad nínú hadith tí Anas Malik tó gbà wá fún wa ó ní anabi ní yabunayi ìrì ọmọ mi Anas ní bá wíjọ náà ó ní idha dakhalta ala ahlik tọ́ ọ bá wọlé lọ báwọn ará alẹ́ ẹ fasalim sálámà sí wọn sálámà tó bá sásílẹ rẹ yìí yakunu barakatan alayka wa ala ali baitik yóò máa jálù báríkà fún wọn gangan tó sálámà á dẹ̀ máa jálù báríkà fáwọn aráalé rẹ̀. aṣíwájú ẹ̀dánù àdìsímì tí jábìrú gbà wá anábìíní idha dakhala rajulu baita gbogbo ìgbà tẹ́nìkan bá wọnú ilé rẹ fàdákàrà láà ìndàdúkúlì tó tún rántí ọlọ́run nínú ilé rẹ̀ bí lè mùsùlùmí ṣe rí rè. ti máa rántí ọlọ́run ọba fẹ wọlé rẹ̀ bisimilá òfin wọlé sí inú ilé wà ìndà tọ́hám wọ́n gbóúnjẹ kalẹ̀ irú ilé bẹ́ẹ̀ àṣetánù ní gbé ẹ̀kọ́ ní wọ́ bẹ́ẹ̀. táṣetánù ọba ti gbélé kan kò ní í gbénú ọkàn ẹni tí ń gbé bẹ́ẹ̀. nítorí pọ́pọ̀lọpọ̀ ló ti kó ṣetánù wọnú ilé rẹ̀. ó ṣokùnfà kí ṣetán kọ́ máa gbénú ọkàn àwọn tí wọ́n ń gbénú ilé yìí. ó wá mú kí ìṣesí e, ọmọ èṣù tó yàtọ̀ sọmọnìyàn kọ́pọ̀ nínú àwùjọ ọmọnìyàn lónìí. ìṣesí ẹranko ọ̀pọ̀ nínú àwùjọ ọmọnìyàn lónìí òun ní bọ́pọ̀lọpọ̀ gbénu lé nítorí àìmọ̀ ẹ̀kọ́ tó dìrọ̀ mọ́ inú ilé ẹni. wọ́n ní kárántì ọlọ́run kárántì ọlọ́run náà nígbà tá a bá fẹ́ jẹun ànábì ní tá a bá lè ṣe léyìí tá a ṣe yìí tá a rántí ọlọ́run kọ́ la ṣetán àṣetọ́nù ọ̀sọ̀ wípé láàbáyé talákùn wàlà àṣà àlàkùn inú léyìí gbogbo ẹ̀yin ọmọ ogun mi ẹ̀ níbi tẹ́ gbé ń bẹ̀ kì í ṣe ibi tẹ́ ẹ lè gbé ẹ̀ sì ló jẹ kan tẹ́ jẹ́ ń bẹ̀ jìnnà. tí gbogbo onú ilé wa báyìí a rí wípé ìdàlúrú kò ní sí kò ẹ̀mí ọmọnìyàn èyí tí mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ṣòfò tọmọnìyàn èèyàn tá a pè èèyàn tí èsè tèsè hmm. tí èsè ẹranko kọkàn mẹ́ẹ̀dẹ́ ẹgbẹ́ rẹ̀ kó sì máa gbẹ̀mí lẹ́nu ẹ̀ kò ní máa sí nítorí ní báwọn ọmọnìyàn gbénu wọn pé lé Islam ṣe ń kò sírántí ọlọ́run nínú ilé yìí ṣetán ò ní gbé bẹ́ẹ̀. bákan náà mùsùlùmí a gbọ́dọ̀ mú ilé rẹ̀ ní ààyè kan pàtàkì eléyìí tọ́jú sí wípé wọ́n lè máa tún ṣe ìbáàdà nínú ilé yìí. rasulu karim sallallahu alayhi wa sallam ó ní ẹ máa kírun nínú ilé yín fa inna afdọ́là sọláàtì sọláàtùlímàr ìfi ìbáìtì irun téèyàn ó kì í tó lóore òun irun téèyàn kí inú ilé rẹ̀ illa al-maktuba àfi tó bá jẹ́nu ọ̀ràn yẹn nìkan òun ni wọ́n fẹ́ ká lọ́ọ́ máa kí nínú mọ́sálásí a máa múnú ilé ẹni gẹ́gẹ́ bí ààyè tá a ti máa jọ́sìn fọlọ́hún subhanahu wa ta'ala inú ilé mùsùlùmí ọgbọ́dọ̀ jẹ́ bi tí ẹ̀kọ́ tí yóò ti máa lọ ẹ̀kọ́ gbọ́dọ̀ máa lọ gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé tá a bá pè nínú ilé mùsùlùmí nígbà tá a tọkùn. kí ọlọ́run kó bá wa san yín lẹ́san lórí. ẹ̀yin yẹn wá tí ń gbọ́ wa nílé etí à ń sọ̀rọ̀ lé lórí báwo ni mùsùlùmí ṣe gbọ́dọ̀ rí ilà ń sọ̀rọ̀ lé lórí kò tí ì parí síbẹ̀ o a láǹfààní láti gba ìpè lónìí ṣùgbọ́n pẹ̀lú ògùn ọlọ́run lórí pé báwo ni mùsùlùmí ṣe gbọ́dọ̀ máa rí òun náà ni a tó tẹ̀síwájú lórí rẹ̀ tó bá di ní ọjọ́ mẹ́tọ́jọ ẹ̀yin tẹ́ ń pè wá àní láǹfààní àti gba ìpè tẹ́ bá fẹ́ pè láti béèrè ìbéèrè lọ́lọ́kọ̀ọ̀jọ̀ kan nọ́mbà tẹ́ lè pè wá sí lẹ́yìn ètò zero seven zero six six five two nine six five three zero seven zero six six five two nine six five three nọ́mbà tẹ́ lè pè àwọn dọ́kítọ́rò wá sí fún ìbéèrè lọ́lọ́kọ̀ọ̀jọ̀ kan. zero eight zero three eight three zero one nine nine one three eight three zero one nine nine one. inshallah tó bá tún di níjọ́ mẹ́jọ ẹ tún máa bá èmi àti àwọn bàbá mi àlùbáríkà ẹ tún máa bá a pàdé lórí ètò Jímọ̀ Olóyin èmi ọmọ yín náà ni Abdullateef Mustapha alkabari sani ọlọ́run àdàbà à ń fi àsìkò yìí dágbére lórí ètò Jímọ̀ Olóyin fún ọ̀sẹ̀ yìí tó bá tún dijọ́ mẹ́jọ á tún máa mú àkọ́tún ara ètò eléyìí tó yẹ pé yóò tún máa dùn máa yín nú bẹ́ẹ̀ ṣe fẹ́ gẹ́gẹ́ bá a ṣe mílẹ̀ أوان دا بلوكي وسبحان سبحان ربك رب العزة أما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين